السلام عليكم ورحمة الله وبركاته أسبقوا الله وبعلا نجله أنت رأيكاتي جفوا الفاوى والفاوى والشفاوى أسواجوا النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ́lọ́wọ̀n bá àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfààní ẹ̀yọ́ àpòlá àtàlùkẹ́ àmà kíra tí a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ ni mustali al-hadith àwọn ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ hadith bá ti rẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ rẹ̀ náà là ń pè àwọn ọ̀tá islam wọ́n gbìyànjú láti pollute islam through hadith àmọ́ ọlọ́run lo àwọn àfáà nínú iṣẹ́ ọlọ́run ni wọ́n dáàbò bò ní ìmú àti ọlọ́run tó sọ pé wọ́n nínà nánà nàzọ́rì nà zókèrọ wà nínà láòlà hafizun dájúdájú àwọn aláṣọ quran kalẹ̀ àwọn àfáà nìkan ti quran nìkan ni bọ́lá ti dáàbò bò quran bẹ́ẹ̀ ọlọ́run dáàbò bò hadith náà lọ́fà àti ìbáyìí sọ̀rọ̀ báyìí ẹni bá ní àwọn ìmọ̀ nípa mùsùlùmí hadith sanka lọ́wọ́ yìí yọ mọ̀ bóyá ilé hadith da'if àbí hadith irọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀n kọ́kọ́ kẹràfà ń kọ́ wa nípa àwọn àmà yìí ibi tí akàgbẹ̀ yìí náà ni mutarib àlọ́ ìtẹ̀rọ̀ ọ̀bẹ̀ ní akàgbẹ̀ yìí tí n bá ṣe mistake bí tá ti láàárọ̀ yìí náà ni mudraj ẹ́ péjì wo ni péjì 18 naam naam fali al-idraju fi al-matn in kan méjì ní jẹ́ hadith isnad hadith àti matn chain of transmission tó gbà wá an fulan an fulan an fulan àti matinu gan àti text àdísì yẹn ìdíraadì yẹn ìmọ̀ àwọn àbí matinu ni àfààní àlìdíraadì fil matinu ibi text yẹn ma fi wá ó di wa fún àbẹ̀ sọ̀rọ̀ kí là ń pè ní moderate fún wa kí là ń pè ní ìdíraadì fún wa ó di wa àti ti moderate àbí ọ̀rọ̀ yìí moderate ni wọ́n máa ń yàrá dáa lẹ́ka. تعريفه كن definition مدرج أبي إدراج مكانه في مع التمثيل إقولات بشي تمان قوة في حديثي مدرجني أبي أرى إيه مدرجني ما أتأكدوا يروي أما أكدوا يروي متى يحكم به بولا بالشتي بولا بالشتي فعني إدراج في المتن ìdírájú yìí máa wá ní tẹ́sì àdéhìsì ni an yadda kolo ahaduru wa su fi àdéhìsì kalaman min indi ó náà ní pé ẹni tó ń gba àdéhìsì yẹn wá àdéhìsì gbà wá yẹn ọwọ́ pọ̀ kọ̀kún bóyá pẹ̀lú àníyàn kó lè ba àyàwó yẹn ẹwà àdéhìsì tó pọ́pọ́lá ọpọ́pọ́lá gbogbo yẹn lọ́mà nígbà tí yẹn máa lọ lónìí máa àdéhìsì gba eléyìí sara rẹ̀ àdéhìsì tọ́lábọ̀lẹ̀ ilmu faridatun ala kulli muslimi kẹ́ wal muslima wọlùmọ̀tún ní ẹ̀mọ́dúnrẹ̀ ìdìbò sínú àdìsà lè sẹ́lẹ̀ ọdún ìwà àmọ́dé ìbá lọ nínú lọ́rùn tí kìí sẹ́mbí àtàwọn èèyàn ìwọ̀n náà pé kìí sẹ́mbí ara ni bóyá pọ́pùlà láyé ní ẹgbẹ́ àtàlágbọ̀ ẹ̀mí fọ̀rí ìdẹ̀tún náà kó lè mùsùlùmí wọlùmùsùlùmá ànẹ́bí gbédè ìbá lọ nígbà tó ní ara kó lè mùsùlùm mùsùlùmá ni mùsùlùmá ni ó ti kó onu sínú kò sí wá ní tẹtọlọ́jì kò tó wá mú kẹ́ni wọlùmùsùlùmá ara ànẹ́bí kọ́ ìbàbá mi yẹn yẹn ah. ìdíráàjì àfẹ́ àtọ́gbà ní ìdíráàjì pé à ah, kẹmọ́lù wọn ọkùnrin kẹlẹ́ wọn bá rí obìnrin ẹ̀yọ́ obìnrin ẹ̀wà ń bẹ̀ o àmọ́ ní alákólè mọ́sílẹ̀ ó ti àtúnṣe ó di ìdíráàjì mùsùlùmí ìdíráàjì ó di àmọ́ wa pẹ̀lú ìdíráàjì àyẹ̀kọ́lù في الحديث كلاما من عندي بدون بيان لا إما تفسير الكلمة إنه قوة تفسير كلمة يعني واستنبادا لحكم أبو بكر جدل كندادني وبيانا لحكمه بالحكمة عبيال عيه فهو أبو بكر دجل أبو جوي أو عديث النبي محمد mama wa ọmọ àti ọ̀kan nínú àwọn ya ni àfáà ló jẹ́ nínú àwọn sàbí lóbìnrin in fact wọ́n bi pe ịma kírun fáwọn obìnrin ẹgbẹ́ anábì yan muhazin fún anábì yan muhazin fún olùpẹ̀rún fún tí ó yóò wà kó lè tì àwọn obìnrin wà ụmụ ati ya yóò wà tẹ fún obìnrin wọn kókò náà tó ọmọ àti àbábà ní tiwa pé wọ́n kọ̀ fún wa láti máa tẹ wọ́n kọ̀ fún àwọn obìnrin láti máa òkú lọ sórí tẹ àmọ́ wọn ò múlé o àwọn sẹ́rí àmọ́ wọn ò múlé o ọ̀rọ̀ tiẹ̀ ni ànábì kọ́ fún obìnrin láti o ni haramu ni mọ́tò bíláàkù àlàyé ló fẹ́ sí ń bọ̀ àbọ̀ bó bẹ̀rẹ̀ pẹ̀lú ògbó ọlọ́ọ̀bà sọ́nà ọ̀tà àlà nà. báà makánù hó àbí máa tẹ̀mísìlì bọ́lá pẹ̀lú ìwọ̀n yẹ kó náà fi awọ hadith àwọ̀ sí i àwọ̀ àkàrò bẹ́ẹ̀ ni máa wá ní bẹ̀rẹ̀ hadith ní máa wá láàrin ní máa wá ní parí hadith ìdúrádì yẹn ọ̀rọ̀ ẹni tó gbà níṣẹ́ wa àfikún rẹ̀ ó lè wà ní bẹ̀rẹ̀ ó lè wà lófi wọ́sí ó lè wà láàrin ọ̀fẹ́ àkàrò مثاله أكجوه في أوله نبره حديث أبي هريرة رضي الله عنه حديث أبي هريرة اسبقوا الوضوء ويل لآكاب من النار حديث أبو هريرة أسبقوا الوضوء أما كالولا دعوه sẹ́ni gbólóhùn ẹ̀ máa tọ̀lọ́ dáadáa wọn ọ̀rọ̀ àbúrò rí rẹ̀ sábì wí ni pé wọ́n yìí lórí àkọ́bí mi lórí mílíọ̀nù náà gbogbo àwọn tó ń ṣe àlùwàlá tí omi yìí kárí ẹsẹ̀ wọn iná ní ojú kó sàlọ́lá kó bu àbújẹ́jẹ́ máa pè ní kó lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ àbí bí igi ní pápá jùlọ bí hó méjì tó wà lẹ́yìn yìí ó di ọ̀pọ̀lọpọ̀ yìí sábà omi yìí sábà débẹ̀ ó di so sínú ẹgbẹ́ ẹ tó kádà nígbà pé kí ni wẹ́lù àkáàlù fi náà àwọn àlù àyè tí máa tẹ́kù yẹn tí a gbà tó fi àlọ́lá iná ni ó jò ó yẹ sẹ́rí àbúrò rẹ̀ rẹ̀ bí ọlọ́ àná o ọmọ ọmọ fi kún pé ẹ tẹ́kẹ̀ àìmọ́ ẹ mẹ́mà sàlọ́lá bó fi jẹ́ ní tẹ́kẹ̀yẹ kan o ó yẹ ìtàjú ìlú wẹ́lù torí kí ni ọ̀pọ̀lọpọ̀ pà ní tiẹ̀ wá wọn ni káàrà rọ̀ṣọ̀dá wẹ́lù àkáàlù fi náà àwọn àgbẹ̀tì àbúrò rẹ̀ rẹ̀ ó di eyín àzíkò wòdò ẹ̀sàlọ́ dáadáa ó di eyín náà kọ́wùlù fàkọ́wùlù àzíkò wòdò mọ́dúnrán min kàlámi àbí orílẹ̀ ẹ̀rí gbọ́nà àzíkò wòdò ẹ̀gbẹ́kíni مدرج من كلام أبي هريرة ببيانه بكنه يبينه رواة البخاري رواة نجيب يبين أو البواتي البخاري عنه أنه قال أسبق الوضوء فإن أسأل الله دعاه فإن أبا قاسم قال ويل الآقاب من النار إمام بوالي يجوره أني أبي ورينا سبي إما أسأل الله دعاه nítorí pé ànábì Muhammad sásùbà yìí pé kí ni àwọn àjòjẹ́ kò ń bí ẹ̀yìn ẹ̀sẹ̀ iná ní òjò so wai o de abu jaja ki dojo o de wa wallahu ta'ala misali mi dere no o de do mu toro to mu fi wa mu bere no misali o fi wasi ido wala ni hadithu aisha radiyallahu anhu fi bada' al-wa'i hadith mama wa sayyida aisha radiyallahu anha ni bere wa'i ngba ti ron bere si wa'i fa nabi sallallahu alaihi wasallam bi rasul sallam wa fihi أو كان يخلو بجار الحرام فإما أنت لما لقرارو ننو كتو حراء أولي فينخبط فيه يقرارو به وهو وهو يتعبد إنما جوزف لوبا أولي ليالي زوات العدد لا وركة ينكر فقوله وهو يتعبد مدرج من كلام الزوري بولو بين سنو بامبيون تين جوتي كولو بامبيون مدرج أرى إمام الزوري أولي يبينه رواية البخاري البخاري على عيسى بن في مدرج نكي سورو مواصيد عيسى نكي أرى إمام البخاري عن طريقة باللفظ عن طريق باللفظ وكان يلحق بالجارع àníṣà máa kúraró yọ́ à ń bẹ̀ fún nùgárù ìráyè yẹn hanaf fi yóò kúraró síbẹ̀ kálá ìtàn hanaf ẹ̀ta abod pẹ̀lú àni wọ́n pè ní ìtàn abod láyàlì zawatil adad mafa ni ara o kò sí lọ́wọ́ bá ń bẹ̀ ń kẹrù rẹ̀ lónìí àbábọ́ ìgbàdà wo ní ṣe owó òdìsí wà yìí ìbádà olófẹ́ ṣe láì níkà lọ́lẹ́ ronú pé kí àwọn táwọn èèyàn lè mí ṣe yí ọba mu òòṣà tí wọ́n ń bọ̀ yí ọba mu tó ẹ pé ń ṣe ìbádà kan wọ́n ti fi èèyàn lè máa ronú láti máa ṣe ìbádà ni ìfi ṣe eré ọ̀gbìn pàwọn aláì láti ṣe kúkẹ́ ìkú máa ìrònú kẹfẹ́ kọ́ ní ìbádà ìtọ́lọ́wọ́n bá sọ sálùbí bá sọ ó ní ìbádà ìtàwọn sàábẹ̀ ṣe máa ana àléyìí wà á sàábẹ̀ àmọ́ ìrònú rẹ̀ ah, á ó ti ẹ̀ ọgbọ́n ògbé akíndí ọ̀sẹ̀ rán ṣe àjẹ́ kẹjá lọ gbọ́ báyìí kẹjá lọ gbọ́ báyìí náà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yẹn ẹ̀mà ni àlejò ní mo lè dí kí ni máa kálọ̀ láwọ̀ rọ̀sùn wọ̀ sàhábà ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa ó yé wa bí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. ومثاله في الآخره أبجوه نباليه حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال وقناني حديث أبي هريرة رضي الله عنه يقول عليه الصلاة إن أمتي يدعون يدعون يوم القيامة غرا مؤجلين من آثار الوضوء àwọn al'umma mi wọ́n ma pè wọ́n pẹ̀lú ìmọ́lẹ̀ ara wọn níbi àpẹẹrẹ àlùwàlá gbogbo àyàlùwàlá ọlọ́mọdé àti ọlọ́mọ àjẹ́nà mọ́síwá ọlọ́mọ náà lọ́ba gbogbo àyàlùwàlá ìmọ́lẹ̀ ní ma tẹ́lẹ̀ yóò gbé alkẹ́mọ̀ lára ọdún yìí àdébí islam ní sọ́wọ́n àbẹ́ pé ẹ̀yìn sàhábì mi ní àwọn ọmọ ìyá wọn ti lọ àwọn ní ìkọ̀wáànù wa ẹ̀ pẹ̀lú lọ́sọ pé rabbana ighfir lana wal ikhwanina ikhwanina àwọn tó ti lọ àbáwọn ìjà tí a ní olú àwọn àbò wa àwọn ọmọ ìyá wa abáláyé búra fẹ́ dáwọn mọ̀ onígbogbo mùsùlùmí oní tí ẹ̀ bá lẹ́sùn tọ́pọ̀ tó wá lọ́kàn nínú wọn tó yẹ àwọn ẹsẹ̀ funfun ni tó wà láwọn ẹsẹ̀ lọ́pọ̀ lójú yóò jẹ́ fi hàn bí òní dàmà òní dàmà òní bẹ́ẹ̀ ni gbogbo àyàrá aláyẹ ìmọ̀lẹ̀ tó máa tẹ̀lé ara mùsùlùmí yóò mú yàrá kẹyàmà ọlọ́mọṣẹ́ wa lérò náà kódà mùsùlùmí tó bá wùwà kan tó bá gbé wọn náà iná òní jó àyàrá àlá agbọ́ bá wùwà náà ọlọ́mọṣẹ́ wa bẹ́ẹ̀ wá bàbá rẹ̀ bínú sí ìyẹ́ ẹ̀ bínú sí àbójá ọkùnrin ẹbí nínú àwọn nǹkan tó lè mú yẹn wọ náà nínú àwọn kàbáyé ọwọ́ lọ́lọ́ àtúnkàn díẹ̀ nù náà gbogbo àyàlọ́ aláyẹ náà lè lò o di ye wa ọlọ́mọdé ká wọná sí wa ọlọ́ọ̀bá sànú wa láyà sáré ma àwọn ale bi wa ale umma mi inna ummati yóò àwọn na yóò mal kiyama garran min afari wudu faman tata'a minkum an yasila gurratahu falyafal wọ́n ní àtàrà láti bi ìgbàwọ́ báyà bí alẹ́gbẹ̀ẹ́ gbogbo ayé ìgbàlẹ̀ mọ̀ àmẹ́lẹ́gbẹ̀ ẹni tó bá ń fẹ́ kí malẹ̀ ó tẹ́jú bá lọ ó lè fikún o èyí ó lè ṣe tayọ ibi ìgbọ́n sókè ó di àkímọ́lẹ̀ bá àtàdé òkè فقوله من استطاع منكم أن يتيل الغرب قدرته فليفعل قولهم فإن بابتي ملهتان يبقى ó ní mudraj min kalami Abi Hurairah Abi Hurairah ló sọ Abi Hurairah ni انفرد بها نعيم ابن مجمر من عن عن ابي هريره ان كبل بابين يعني نعيم وما مجمر انه حراله وكم ذكر في مسند وما انه انه قال لا ادري قوله من استطاع منكم ما كل من استطاع منكم ان يسير قول فليفعل قسم به من قول النبي صلى الله عليه وسلم او من قول ابي هريره يوم بيقولوا عليه مين يعني بيقولوا ابي هريره رضي الله عنه قد بين غير واحد من الحفاظ انه مدرج مدرجة او اي كيس ان كمان او حفاظ تبقى في حافظ منه ما حديث حديث واصل يوتي 5000 حديث كيف هو قاعد يسبك على رسول الله فلوس نادي لو بقى ما فاهم ó di ìpínlẹ̀ ìtàlẹ̀ ni tọ́gbẹ̀ ní àwọn afọ́fáàdì wọn ni ara ọ̀rọ̀ yẹ́ o ọ̀rọ̀ àbí orí rẹ̀ kìí sọ̀rọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله شيخ الإسلام يقول لا يمكن أن تكون من كلام النبي صلى الله عليه وسلم كل شيء يقول لك قرآن النبي صلى الله عليه وسلم كل شيء تقول النبي صلى الله عليه وسلم أعوذ أبي أبعما شيء قل متى يحكم يحكم bí ìgbà ọlọ́mọ bí ìdájọ́ wọ̀lá yóò kàn bí ìdíráàdì ìlà bí dẹ̀lẹ́l a ń fi ìdíráàdì ṣiṣẹ́ ṣe àyàfi pẹ̀lú ẹ̀ lọ́fàá àdìsí mọ́mú wálé kan nípa ọ̀rọ̀ ọmọ àti ẹ̀rẹ́ di ọlọ́wọ́ àná wípé wọn ò wúlé fún wa kí wọ́n kọ̀ fáwọn ọlọ́bẹ̀rẹ̀ ground yẹn eléyìí mú àwọn àfáà mi láti gbà pé obìnrin máa bẹ̀rẹ̀ ground lẹ́kọ̀ọ̀kan ara sàwọ́dí ọgbà ara saudi ọgbà o ó di àwọn ọmọ tó mọ̀ bíi wíwí alùpùpù ọ̀rọ̀ obìnrin ni ọ̀rọ̀ tiẹ̀ ni kí gbójú obìnrin gan ọ̀rọ̀ tiẹ̀ ni kí sọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó di wa anabi kọ fún adìyẹ ọ̀gbẹ̀rẹ̀ bí wọn lè ti wà nù. ولا متى يقم به ولا يقم بإدراج إلا بالدليل إما من كلام الراوي قالوا يا لي نقدر أن تبع دي أو من كلام أحد الأئمة المعتبرين أبين رب وافاتا كحن سيبوا وافاتا كحن أو من كلام مدرج بحيث يستحيل أن يكون رسول الله زيادة في الحديث في أمة كنت يقول أن يقوله نلقاني لسان ذوبه الزيادة في الحديث النبي يقول النبي صلى الله عليه وسلم الزيادة في الحديث تفك منون قالوا بايا يا أبي تفك مني الزيادة في الحديث عليكم من الحديث والله أعلم ولا مذاب رأيوا ولا خبا كما فائدة تاريخ ولا القرآن الكريم ولا لا إلا الله والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ìtẹ̀lẹ́kùlọ lórí tẹ̀lé ìlọsọ́lítẹ́ pẹ̀lú òkú ọdún ìzíára aráàlú ti ní sọ̀sọ̀ wá obìnrin lè sílẹ̀ kọ̀ọ̀kan àmọ́ ẹ̀tẹ̀ṣí olùmọ̀rẹ̀mẹ̀sìn jẹ̀náàdà káwọn akẹ́rùn tẹ́lọ́ ní bí nísìnyí àwọn obìnrin mi máa ṣe pẹ̀lú wàǹgbà mi ìgbọ́n tẹ̀lé wa lọ sí bẹ̀rẹ̀ gíláwọ̀n tó dúró lẹ́gbẹ̀ẹ́ kan mọ́ ẹ̀rọ ìtumọ̀ agbọ̀sábẹ́ náà ni pé wọn ò mú olè fún wa wọn ò mú olè fún wa yẹn ọ̀rọ̀ ọmọ àti ànìké sọ̀rọ̀ àlebi kàṣẹ́lẹ̀ ọwọ́ di wa. wa alaikum salaam. kọ́lá burú bẹ́ẹ̀ ọ̀rọ̀ sàbẹ̀ ní tẹ̀lé ọ̀rọ̀ sàbẹ̀ hujja ní tabarin tako sàbẹ̀ yẹn alẹ́bìnrin máa ana alayhi wa ashabi àbí tabarin ka tako wọ àkókò rẹ̀ lánàá wa sàbẹ̀ kí ló tí ó ṣe kò sí nẹ́ẹ̀tì rà ó di àbẹ̀ nǹkan tó tako sàbẹ̀ òrìrì rẹ̀ radiyallahu anhu ó di nà àmọ́ ọjọ́ kọ́sọ́ ọgbà ọlọ́sọ́ tí ó ti dòfin nù wọ́n ni ṣé òṣùwọ̀n fojú rẹ̀ ó ní sukutu sayyidu wara muhammadin وقوله كني وفيله إلى العبد كي يقول أبي باتين كابي سابي باتين كني من سقوط سيدي وراء محمد إذاك أسواج إذا محمد وقوله أتدو باسو وفيله أتدو باتي إلى العبد لا إله إلا هو ملوكيوا أودي على الابتدان والله تعالى أعلم نعم وعليكم السلام بالله وني بيرمي وني السلام عليكم wà lè tó ìbéèrè wọn ni pé àdìsí tó ní wípé lẹ́yìn àwẹ̀ Ramadan àwẹ̀ tí fún lọ́lá náà ni Muharram Muharram ṣé àdìsí yẹn sọ̀rọ̀ ń pa tásùwà àti nígbà tí a mọ̀ pé ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ni máa ń gbà bí pé kò ní sí mi. kò ní gba iye muharram bẹ́ẹ̀ ṣé àdìsí yẹn sọ̀rọ̀ nípa tako àti aṣọ́ra bí káwọn èèyàn gba àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ bí sínú ṣàbá yẹn náà ni ló fi lọ́la jù. èyí àwọn àfa àgbọ̀ yìí ni pé kí wọ́n gba àwẹ̀ tako àti aṣọ́ra àti monday and thursdays àti thirteen and fourteen àwọn àwẹ̀ tó wà mọ̀ ṣòro ní gbogbo sunsun ni kọ́ni kó àwọn gbà torí kò sẹ́gbẹ̀ẹ́ wà lọ́dọ̀ pàdé gbà àwẹ̀ tó nù muharram nípasẹ̀ pé àwẹ̀ tó lọ́lá jù lẹ́yìn Ramadan ni àwẹ̀ oṣù ọlọ́ọ̀ba tá à ń pè ní Muharram àjẹ̀dí táàfún àti aṣọra kódà táàfún àga kan bá tábà kí tìlígbín gbàwẹ̀ lọ́pọ̀lọpọ̀ nù táàfún àga ó ní la ìbàkítù ilà káàbìlín la àsùnmọ́nà táàfún ó di ẹ̀kọ́ táàfún àga kan bá tó wà pé tìlígbín gbàwẹ̀ tó lọ́la ṣáà ó di àmọ́ àwọn àwẹ̀ tó wà màṣúrò náà oṣù yẹn kárí pé àfẹsẹ̀rẹ̀ Monday and Thursday thirteen fourteen fifteen àti káṣọ àti ọba tí wàá lè gbà máa gbà á gbogbo wá wà jẹ́ náà náà ni lákò máa gbà á wọ́n lè gbà á lóde ẹ̀ àbí òde ó di yá bá nàìjíríà. ẹni oníbẹ̀rẹ̀ ń bèrè nípa ibi tó fi kún bẹ̀rẹ̀ ni pé kó má di pé àwọn tó wá padà wá yá apá sínú táwọn bá gbà lọ́pọ̀lọpọ̀ nígbà táwọn yóò gbà á bẹ́ẹ̀ bí ètò inú ṣàbánu tọ́ a bá ń gba lọ́kọ̀ọ́ àwọn tó wá ya pa súnà. èyí ní sọ pé ya pa súnà tó pé gbogbo kẹ́kẹ́ máa tí wọ́n tún wọ́n ó di tó ń pé àdéhùn gbà á lọ́pọ̀lọpọ̀ báwọn kò bá gba táṣúwa táṣúwa kan kò gbà ní la ba ilà kábílì wàláhì tọ́lọ́ bá sọ mi dẹ̀ mí la àsùnmọ́nà táṣúwa kódà aṣúwa kan kì í gbà tó Madina tó rí wọn ara Madina di wa so ìta àfa àwọn ìdègbè máa gba Monday and Thursday fi àbí ẹ̀kọ́ ni thirteen fourteen pọ́n bìsí ó di wallahu ta'ala alam ìwádìí fẹ́ gba gbogbo ẹ̀ náà yóò máa gbà alákòóso náà mà tuntun lọ́mú fọlọ́ àbí ọ̀rẹ́ fọ́ọ̀kì ẹ̀ náà wà á lè mú sẹ́lá àbẹ̀là. nípa tí káwọn tó fọ́nra tẹ̀lé òkú lọ sí orí tẹ. obìnrin ẹ̀. lọ́wọ́ pé ibi tọ́síkì àyè wà níwájú ìtẹ́ láì máa kí wọn tàbí tó gbòkó ẹlú lọ́gbẹ̀ lọ fi fi jàǹdà pàǹtì sí sáwọn òun lè wà kí jàǹdà wọn. ṣé ẹbẹ̀ ló ń bẹ́ máa kí máa kí wọn sí jàǹdà là. ẹbí mọ́ọ̀kì wà ní ìta ìta mágbára tuntun fún ẹ ẹbí máa ń kí wọn. kì í sara mágbára lò. kì í sara mágbára lò. ó ti jara mágbára. ó ti jara mágbára tẹ. tẹ́kù ti jara mágbára tẹ àwọn agbègbè pé ẹsẹ̀ wo ni wọ́n kú bẹ́ẹ̀ fún mi ẹsẹ̀ rà lọ sí àmọ́ ní fún even outside the fence wọ́n ti yí ní fèsì síta bẹ́ẹ̀ ẹbí ní only fèsì tó ti kú sílẹ̀ lọ sí ní mọ́tò gbà fúdà. now argument èmi náà ti bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ yìí kò ní pé ní àwọn èèyàn míì wọ́n wà láwọn fẹ́ kí ló lóbìnrin la àwọn ẹbí àtàwọn obìnrin àtàwọn ògbó wà wá ibẹ̀ ẹlòmíì wọ́n gbókùnrin fún wọn ní ìpínlẹ̀ ọgbà àwọn ìwà pàdé ọgbọ́n àti àfihàn ìbẹ̀ ó tẹ̀lé ìpínlẹ̀ wọn sì bí ó lè ní wọn. tẹ́pẹ́ ìkírun tó kù láàrin kò sábúrú mẹ́ tẹ́pẹ́ ìkírun tó kù láàrin kò sábúrú mẹ́ láti kírun tó lọ́kọ̀ káwọn obìnrin obìnrin ti padà sílé lẹ́yìn náà kírun tó kù láàrin bẹ̀rẹ̀ kò sábúrú mẹ́ kò sí rúkú mẹ́ kò sí sojú rí mẹ́ anabi sẹlẹm kírun tó kù lá ní bẹ̀rẹ̀ gíran ti sìn ẹ̀kú yẹn kúsọ́ ti sìn àwọn ẹ̀sẹ̀ náà bin Abbas ló ti sìn wa. ó ní wọ́n ti kó kan ẹjọ́ kan níbi ọ̀nà wọ́n tún níbi ọ̀nà à máa kí ló sì dá níbi wà lọ ó ní fakọ́ ọmọ wọ fọ́fọ́fún náà bá àdá àwọn tó sáfù lẹ́yìn rẹ̀ fàkàbàrà àrùbá ó dẹ̀ sẹ̀sẹ̀ gbé mẹ́rin ó di wa rí àwọn tó yà pé wákàtí mọ́ra àwọn kí àwọn àmọ́ lápẹ́ wọ́n bẹ́ kí sókùlá ní bí àti kírun ní belórí ní belgrade náà ní fún ó ti yé wa wọlá ó ta àlà. kọ́ẹ̀kún máa kírun bẹ̀ irú máa ti sàlámàtù yìí bẹ̀lọ́ ẹ̀ káwọn tó wà belgrade máa ti wà lẹ́gbẹ̀ẹ́ títì yìí kọ́ẹ̀kún máa kírun bẹ̀. Uh-huh. ó di eyín.